ìyàwó ń bẹ lọ sí tù kọ́lọ̀ bá fún lálàáfíà ó sì bá wọ́ ma kọ́lọ̀ kọ́ sí obìnrin rọrùn ìdínú ajá àjò ni ò jẹ́ àrí aláwọn kọ́ wà láyé tóbi rẹ̀ kọjú àfún wa kó fi wá sí kọ́ńgẹ́ dáadáa ṣẹ́dí láyà níbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ìlú Maka tó fún pínpín máa nábì sọ̀rọ̀ tí ojú ẹ fún anábì wa muhammad sallallahu alaihi wasallam ó wá padà wá ṣe hijira ó kúrò ní maka ó lọ madina ṣùgbọ́n kó tó lọ madina òun àtàwọn ènìyàn kan nílùú madina wọ́n ti ládé òun pé máa bọ̀ lọ́dọ̀ wa tó bá ti dọ́dọ̀ wa tán á gbọ́ láàyè lójú ohun tí àwọn ènìyàn rẹ tí a ń fojú rẹ rí nínú nira kò ní rí má anábì lọ sọ́ọ̀ sallallahu alayhi wa alayhi wa sallama ìgbà tá ànábì lọ ó wá di pé gbogbo ẹni tó gbà sílámù náà ti ń bẹ ní Mẹ́kà àwọn akẹ́rẹ́ ìgbà tó lórí iwájú ẹ̀ ti lọ ìyá àtàwọn atọ́jọ́ ọmọ ẹlẹ́yìn yọmọ pọ̀ sí gbogbo wọn náà wà ń lọ sọ kẹ̀tíkẹ̀tì kẹ̀tíkẹ̀tì kẹ̀tíkẹ̀tì bí wọ́n ṣe ń lọ sọ́hùn tí wọ́n bá ti ń dé Màdínà àwọn ará Màdínà yẹn wọn sára wọn ni anábì wa ń ṣe ẹ̀kọ́ ń sọ wá dọmọ ya lágbájá àti lágbájá ọmọ ya ni o bó ọwọ́ tó bá fi mú ẹ ní ìbídà yín papọ̀ lọ́jọ́ lọ fi mẹ́ni tó rẹ̀ dídì nǹkan kan náà wọ́n dọ̀ wọ́n lọ bẹ́ẹ̀ àwọn ènìyàn kan wá ń bẹ aṣíláàmù min ahli makkata gẹ́gẹ́ bí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bó ti sọ́njà wọn bí léèrè nípa ẹ̀ ó ní àwọn ènìyàn kan ń bẹ àwọn náà ti gbà síláàmù ní Mákà àwọn náà wá fẹ́ ṣe ìdíra lọ bá nábi wa Muhammadu sallallahu alayhi wa alihi wa sallama ní Madina kọkàn tí wọn náà lè balẹ̀ kí wọ́n lè rẹ́sìn Ọlọ́run ọba ṣe fàábàá azwajuhum wa awladuhum láwọn ìyàwó wọn bá yarí rárá ẹ̀yà máa tí a rojọ́ ilẹ̀ yìí bọ́ta o tí bá ilé sọ́lẹ̀ lẹ́gbẹ̀ta tí bá tún rí gbogbo ilẹ̀ bọ́ta kẹ́kú ṣe tẹ̀síwò náà lẹ́wà gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bọ́ta ni àwọn èèyàn yẹn àwọn ìyàwó wọn wá gbà àwọn ọmọ wọn gbà kódà àwọn nǹkan bèbè títí títí tá nẹ́bí padà wá sí fátìkù mọ́kà wọn kó mọ́kà wọn tí wọ́n wá ṣe ni wípé wọ́n gbà síláàmù wọn wá lè fi hàn wọn wá ha ìjẹ́ tí ọlọ́run fi sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ìdí tí mo fi ní ẹ má wọ mọ́kà lágídí kẹ ẹ má jagun òní kí n tó olú mọ́kà fún yín ni mu'minatun àwọn obìnrin kan ń bẹ táwọn náà ti gbà fọ́lọ́ lámtàlàmúhùn ṣùgbọ́n ẹ̀mọ̀ wọn torí àfarapamọ́ ni wọ́n sì gbà sílámù wọ́n yọ ìsìláàmù wọn ṣe torí kí ọwọ́ àwọn kẹfìrí ọmọ bá fìyà jẹ wọn torí káwọn kẹfìrí kí wọ́n bá pa wọn torí irú ìyà tí wọ́n fi jẹ wọn gbà náà àwọn ọ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ lórí ẹ̀sìn àìlèdúró déédéé onídàwálàmù àwọn èèyàn kan jẹ ìyà fẹ́sìn kí èèyàn torí pé òun gbẹ ẹ̀sìn kí wọ́n sì da lágbàálẹ̀ kí wọ́n sì gbókùtà gbóná kí wọ́n sì gbélé láyà kí wọ́n á máa sọ fún yín pé bọ́ bá fẹ́ bọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ yẹn sọ pé ò ṣe mọ́ wọ́n ní àrárá ní ilé fẹ̀sìn mílẹ̀ ní ilé fẹ̀sìn mílẹ̀ kí lójú tí wàá ti rí àìwá lè fi ara di afẹ́sìn máa àìlè ṣe àfaradà fẹ́sìn ìmá wá ṣèṣìdì tí yà jẹ láwùjọ ìyà eléyìí tí ó fi wá máa jẹ sin àwátawà ń ṣẹ̀sìn náà là ń jẹ yọ àwọn èèyàn lè dúró tẹ̀sí mọ́ ẹ máa wo ìjọ ìjọ tí ọ̀pẹ́ rárá yóò tí ó bá wà ń lẹ̀ yìí mọ́ bẹ́ẹ̀ nìkan wá fẹ́ dùn kò ṣèlú bí ìbá mùsùlùmí yóò change ọkọ̀ rẹ̀ lókọ̀ Islam ní ìsìn kò ní ìtumọ̀ mọ́ tó bá ti bìlọ́ǹgì síbi tó yẹ kó bìlọ́ǹgì sí sọ́jú lọ́wọ́lé bìlọ́ǹgì ló important ni àwọn èèyàn béèrè ẹ̀sìn mọ́ ìyá ìṣẹ̀sìn mọ́ náà ẹ jẹ ẹ wọlé haúsá títí dòní nítorí ọba gbà láàfọ̀ wọn níbẹ̀ sí wọn ṣe rẹ̀ tí ó bá lọ sí haúsá nàìjíríà yìí ẹ wò yá tí ó bá mọ̀ jà àwọn mùsùlùmí nàìjíríà àwọn akẹ́lẹ́ àwọn fẹ́ ṣe yorùbá nation tí wọ́n bá ṣe yorùbá nation kílẹ̀ mọ̀ tí ó bá máa ṣẹlẹ̀ ebi òrò ni wọ́n gbé nínú àwẹ̀ táwọn yẹn lọ mọ́ṣáláṣí lọ ń sáwọn nífẹ̀ẹ́ iṣẹ́ máa ṣe fún wa náà nù iṣẹ́ máa ṣe fún wa náà yorùbá mùsùlùmí ni ìyá náà nàdù láwa táà dúró tọ́ tẹ̀sí táà jẹ́sì lè táà lè tara fẹ́sì. ẹ á máa wá húsá kì í ṣe pẹ́sì ń yẹ púpọ̀ o ṣùgbọ́n ìta rẹ̀ ti ń bẹ ní ara rẹ̀ àbíbò lẹ́ẹ̀tì lọ ṣe ẹni tó lọ ṣe nàbì ọlọ́ba aṣẹ́wó ṣe ṣe kùsọ̀ ó wá dìgítẹ́ẹ̀tì pé aṣẹ́wó yẹn fà lọ́kùnrin àti ìta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di ó sì pa á nítorí ṣe ọ̀dá o ṣùgbọ́n ẹ̀wọ̀n bí sára tadé kò wo kóòwù gẹ́gẹ́ lọ sí ẹyẹ ìsìn náà mọ̀ o yá ah, kùránì lọ yẹ tó báyìí. ẹ wá dúró àwọn tí wọn máa fi ná fi kankan lékì nílẹ̀ haúsá wọn ni abá anábì sọ̀rọ̀ lálẹ́ sọ. àwọn tí ń lé wọn kí wọn iṣẹ́ alùsùnà o tẹ́lẹ̀ àti bóyá àwọn alùsùnà àbí kìnnì kan rárá o wọn tara fẹ́ ilé ìfijọ́ jẹ́ pé ẹ̀sìn wọn tó bá ti ń bẹ ńlẹ̀ haúsá má fún wọn má bá wọn fẹ́ ẹ̀sìn wọn ṣàwádà tó bá bí ẹ̀sìn ṣàwádà wọ́n ló pay for it. bí wọ́n ṣe pariwo muslim muslim kìíní tó tí ó padà jẹ́ lọ àbí òjẹ́ lọ tí ẹ̀ bá wo bí ariwo yẹn ṣe tó èyí ó wòye pé ẹni yóò lè débẹ̀ ṣùgbọ́n tó ta lọ́nu ibẹ̀ làwọn jásí dìbò ìbò ní ẹ̀pọ̀ sí ni pẹ̀lú gbogbo wa ń bí tí ìbá ṣe ní àti social media ẹ̀dá kò torí ìtọ́lọ́run àwọn ẹni yìí àwọn náà fẹ́ ṣe hijira àwọn ìyàwó bá yarí mọ́ wọn lọ́wọ́ ọmọ yarí mọ́ wọn lọ́wọ́ ìgbà táwọn ọmọ wọn ò jẹ́ wọ́n lọ táwọn ìyàwó wọn ò jẹ́ wọ́n lọ ní abájọ kò sí máa kà á máa lọ wọ́n láwọn ilé fi wọ́n lẹ̀ níjọ wá pẹ́ sáà tọ́lọ̀ ti wá gbà nábi láàyè Mádínà táwọn náà wá ń gbó àwọn àrà àwọn orí tọ́lọ̀ ti ṣe fáwọn mùsùlùmí ah àná wò pé bó tiẹ̀ wulẹ̀ ká lọ́jọ́ lọ táwọn náà tiẹ̀ ní táìmù díẹ̀ táwọn náà jókòó tà nábi láyé wọ́n padà wá lọ sí Madina ìgbà wọn dé Madina ní wọ́n á rí pé ẹlòmíì gan táwọn ṣáájú rẹ̀ gbà síláàmù ó ti ju àwọn lọ́nbì mẹ̀sìn tí ò ṣe kú ẹ̀sìn rẹ̀ ti jókòó dá wọn lọ ẹ̀sìn rẹ̀ ó ti dúró dá wọn lọ ẹjẹ́ nkọ̀rọ̀ Abdullahi bin Mas'ud bin Abbas ń jà yọ̀ọ́ jẹ́ lọ́wọ́ ó ní falamma àtàwọn Rasulullahi ìgbà táwọn náà padà ní àǹfààní àti lọ́ọ́ bá wa Muhammad sọ̀rọ̀ رأوا الناس قد فقهوا أو فقهوا في الدين هو الكلام يتقبل الشيء àwa táwa ń bẹ mọ́kà kò sẹ́ni àga tí ń ṣe wá sí fún ẹnu wọn bá tá àmọ́ àwọn èèyàn ti wá jọ́sìn yẹn tó báyìí lọ́lọ́run ti ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ fún báyìí ẹ̀rì kí ẹlòmíì tó bá rí irú àwọn èèyàn míì dáadáa sí ah, náà làwọn èèyàn mú tó báyìí jù bẹ́ẹ̀ lọ torí wípé gbogbo ń tá à ń rí gbogbo ń tá à ń fẹ́ gbogbo ń tá à ní ilé ìtọ́wọ́ wa tẹ̀ àti ilé ìtà ńlé tọ́wọ́ wa ò ní tẹ̀ ó rí iye pẹ́lú bí ẹ ti wúlò mọ́ nǹkan ayọ̀ kan ló wúlò lábẹ́ iye pẹ̀ ó náà lẹ̀sìn ọlọ́ gbogbo owó gbogbo àga gbogbo ẹlẹ́ gbogbo mọ́tò wọn ní símáyàn gbára tí èèyàn bá ti wá kú tó wá ti wá bọ́ sábẹ́ ilẹ̀ báyìí nǹkan kan wá sàǹfààní mọ́ lẹ́yìn ẹ̀sìn àsìkò tá a sì ló ń bẹ ju ó jà àsìkò tá a lè lórí ilẹ̀ lọ ká tó wá sọ tọjú àlùkìyàmà ẹni ó wáyé tó ṣòfò jù láyé lẹni tó fọwọ́ yẹpẹrẹ mẹ́sìn ẹ̀sìn lájọ́ dọ̀ wà máyà bàbá wa máa wà máyà ká wá lọ́wọ́ ṣùgbọ́n ká wáyé máyà ká fẹ̀sìn lọ́wọ́ wípé tó bá di gìrìgìrì oníkọ̀kọ́ jù ẹ̀rí pé tí challenge sílé ayé bá dé ẹ̀sìn àwọn èèyàn ní máa kọ́ jù lẹ̀ wọn wá ní fẹ́ ká yọ ọbọ kọ́dà ẹlòmíì torí pé ń wáyé kí yóò fi jẹ̀sìn òfò ńlá ni ìjọ táwọn ẹni wá rí wípé àwọn èèyàn tó àjọjọ síláàmù nígbà kan náà àwọn èèyàn tó àjọ síláàmù ṣáájú wọn àwọn èèyàn tí wọ́n jọ síláàmù lẹ́yìn wa wọ́n ti wá mẹ́sìn jà wá lọ inú bí wọn inú bí wọn débi wípé wọ́n wò wípé àwọn ọmọ àwọn àyàwó àwọn ni wọ́n kó irú àpadà sí àìdá yìí bá wọn irú àìní ìlọsíwájú nínú ẹ̀sìn yìí àwọn ni a kó bá wọn wọ́n wò pé àwọn ìyàwó àwọn àtọmọ wọn ó sì jẹ̀yà ẹ̀ ìyẹn lọ́fà tọ́lọ̀ fi wá sáyà ìkàlẹ̀ ìfẹ́ kọ̀ yẹ yìí ni. يا أيها الذين آمنوا ọlọ́run ní mọ̀kù ẹ̀yin olùgbàgbọ́ òdodo alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já òun ní máa kún jù òun ni kì í lè fi ààyè lè fún ààyè nínú ọ̀rọ̀ ẹ máa wo bọ́lá ń ṣe sọ̀rọ̀ ó ní iná dájúdájú mina azwajikum nínú àwọn ìyàwó yín kò sọ pé àwọn ìyàwó yín nínú wọn wà awladikum àti àwọn kan nínú ọmọ yín àdúwà lakum ọ̀tá ń bẹ fún yín nù wọn ẹ máa wọ iná mi ń azwajikum dájúdájú ń bẹ nínú àwọn ìyàwó tẹ́ ń fẹ́ wà áwòládìkún nínú àwọn ọmọ tẹ́ ń bí ó wá ní àdó wà lákùn mú fúrọ́dù ló tún gbé àdúyè òun yẹn wa sẹ̀gbẹ́ kò sọ pé àdá àlàkùn nínú àwọn ìyàwó tẹ́ ń fẹ́ bó bá fẹ́ méjì tó bá fẹ́ mẹ́ta tó fẹ́ mẹ́rin ìkan lè jọ́ta rẹ̀ nù wọ́n tó fẹ́ yọ̀kan náà tiẹ̀ lè má jọ́ta kí tàbúrò rẹ̀ ọjọ́ta rẹ̀ tí ẹ lè má jọta kí tẹ̀gbọ́n rẹ̀ ọjọ́ta rẹ̀ nínú àwọn obìnrin tí ẹ lẹ́rù fẹ́ àwọn ọ̀tá yín wà nù nínú àwọn ọmọ tẹ́ ẹ lẹ́rù bí yẹn ọ̀tá yín bẹ nínú wa ọlọ́mọdé àbímọ tí ọjọ́ta fún wa ìyàwó tí ọjọ́ta fún wa ọlọ́mọdé àbí ìwà jẹ́ ẹjọ́ tó ẹjá ọjọ́ tó ẹjá máa tó bọ̀ títí tá a fi wá dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹjá bẹ̀rẹ̀ lórí ànábì wa Nuhu lórí ànábì wa lóòtù ìyàwó àwọn méjèèjì jọ́ta fún àbí wọn jọ́ta ẹ̀ dáhùn ọ̀tá làwọn ìyàwó wọn kódà àwọn atún gbàgbọ́dì fáwọn ọkọ wọn lọ́lọ́run fi sọ wípé fàkọ́nà tá àhùnmá ọlọ́run láwọn méjèèjì wọ́n ń bẹ káànà tá tàhtà àbìdẹ́yìnì mẹ́nà ìbáàdìnà sọ́ọ̀lì háìní wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn wa méjì tó yẹ kó kórìíre bá ọlọ́ni fàkọ́ọ̀nà táàhù ṣùgbọ́n àwọn méjèèjì jàǹbọ̀ ọkọ̀ wọn fàlámi owó ni yá àníhùn máa minallahi shay'a ìgbà táwọn méjèèjì ti jàǹbá àwọn ọkọ̀ wọn nípò lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wò lè gbà wọn kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá kan sọ́ta ni wọ́n àbí wọ́n yé sọ̀tá ọ̀dọ̀ ẹja kúrò ń bí ìyẹn anábìwá núhùn

torí ìnáhu àmìlà ọkọ̀ ìrọ̀sọ́ọ̀lẹ̀ iṣẹ́ bú ló fi gbogbo tí a yẹ̀rẹ̀ sí kódà bó ṣe ń ṣàdúrà fún yẹ ìnáhu àmàlún ọkọ̀ ìrọ̀sọ́ọ̀lẹ̀ iṣẹ́ tí ọ̀dà ló ń ṣe wájú ọlọ́run anábìnú lọ́n pé mo ti dáwọ́ ọmọ ẹjá tún wá sísàlẹ̀ díẹ̀ anábì wa Musa alayhi salatu wassalam ǹdọ̀tọ́lọ ní kọ́lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Khadiru táwọn bàbá máa ń pè ní Khadiru nígbà táwọn méjèèjì pàdé tán tó sọ fún Khadiru yìí pé jẹ́ wá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ó ní ẹ̀kọ́ tọ̀dọ̀ mi ó lè ṣe sùúrù rẹ̀ anábì Musa alayhi salatu wassalam ó ní ṣe sùúrù bọ́ ọba rí tí ń bá ṣe nǹkan kan má ni ó jẹ́ ń ṣàlàyé fún ọ fúnra mi ààrẹ Musa ló ti bọ wọ́n bá ti ń bá ní àjò lọ ọkọ̀ tí a kọ́kọ́ gùn lọ́kọ́kọ́ yọ pákó rẹ̀ ah, ààrẹ Musa ní èyí ti jẹ́ kọ́ ọ̀yọ́ pákó tán ya wọlé sọ́ọ́ pàdúgbò ni gbogbo ẹ̀ béèrè àwọn onímọ̀ bínú mo gbàgbé láti wá fẹ́dé ní ibi máa nà sí ìtù wà láti wọ́n ṣe kọ́ ní ibi amúrí ọ̀ṣọ́rọ́ ìgbà wọn wá ń lọ tí wọ́n bọ́ọ̀lẹ̀ nínú omi wọ́n bá ọmọ kéékèèké tí ń ṣiṣẹ́ tí ń ṣe eléjàre láàrin wọn jọ́kọ́dìrú sí gbá kan mọ́nu wọn nù ọ sọ orí ẹ̀ kalẹ̀ ah! lélẹ̀ ìbáyìí àkọ́tálítà náà sáà zakiya ta ń bẹ́rọ èrè náfsín ọmọ tó ẹ̀ṣẹ̀ jíndì ayé rẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń gbégbé sí ayé ó sì pa lákọ́dé jíta ṣe ánù tọ́ eléyìí tó ṣe burú jù tàkọ́kọ́ lọ tàkọ́kọ́ la rí tà ń wí eléyìí ní apanudé ni o ó ní sọ ọmọ pé mo ní ọmọ béèrè béèrè ah, má bínú òótọ́ lọ sọ bẹ́ẹ̀ ó dà sáà ní ìyìn sọmọ kéwù rẹ mọ́ ṣùgbọ́n ti bá béèrè mi já ẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìbéèrè mọ́ ibi tí mo ń lọ níbẹ̀ ni wípé ọmọ tó pa yẹn ìgbà tí ó ṣàlàyé rẹ̀ fún ó ní fàkánà abáwáhù mọ́mìnáìní ó láti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ olùgbàgbọ́nú ọlọ́run ni wọ́n ṣùgbọ́n mi ìṣàbùdá rẹ̀ láti ọjọ́ tọ́lọ́run ti ṣàbùdá rẹ̀ kèfèrí fàkọ̀ṣínà an yurhiqahuma tughyanan wa kufra ẹ̀rù ń bà wá bó bá dàgbà yóò so bí rẹ̀ méjèèjì di kèfèrí sọ́ta àwọn ni àbí sọ́ta àwọn ẹ̀ dáhùn sọ́ta àwọn ni àbí sọ́ta àwọn ọmọ àmà jọ́ta ìyàwó wa ni wọ́n máa lé wọn wọn ní fẹ́ mú wọn wọ́n máa fóbìnrin mú àbí wọn fi mú wọn ẹ̀ dá wọ́n máa fi ìyàwó mú àbí wọn fi mú wọn. ṣebí àwọn ọmọ ní àti dọmọ kọ́ ọmọ aláyè sí ọmọ kan lẹ̀ yíbò oníyà rẹ̀ ọba kí òun lé lọ́ba ti yà rẹ̀ mọ́lẹ̀ ọ̀fẹ́ yọjú ẹ̀ wọ́n ní tó lè fi ṣe owó ònà tí ọba rò yóò yọjú yà ọmọ ti dọmọ yàwó yàwó. ṣérù ọmọ yẹn sọ́rẹ̀ ìyá rẹ̀ ní àbọ́ta rẹ̀ tí ẹlẹ́yìn nílọrin ní Kwara ń bí tí bàbá rẹ̀ bàbá 90 bàbá ti ṣe sọ́jà ó ti rìtáyà bàbá 90 kìíní kan òun ni kìíní bàbá yóò tiẹ̀ mú bá jífù ẹ bá ní kí bàbá wá gbà míì ní báńkì ọba ti ọmọ rẹ̀ lọ́wọ́ ní oníwà bá bàbá ṣe ń gbé ètò oníwà ló bá bàbá change pain ẹ̀ kó ti máa pain ni ó yà káàntì wò ó rí pówó bàbá ti wọlé ẹ́ eh, àti bàbá yìí ní tó tó wáyé lákàntì ó sì pa bàbá rẹ̀ orí owó ó wá sálọ Kaduna wọ́n mú ọ nínú owó ọ̀hún náà fifty four thousand péré ló ti gbà mí òun náà sì jẹ̀bi ikú yọ̀bà lọ. ìnàmínà ọ̀la àdìkún ìnàmínà sọ àdìkún.

tí ẹ bá ṣọ́ra fún wa aburú yóò tàtọ̀dọ̀ wọn tòpò wá sọ́dọ̀ yìí nínú ntọ́mẹ̀dé nìyẹn wá máa fojú rí náà láyé tí kì í rí aburú pé ń bẹ̀ ń bẹ̀ ó ń lọ́mọ àtìyàwó kéèyàn tó máa wò wípé ìyàwó òun jọ́tọ̀ òun sẹ́yìn pé ilé ọ̀tà sí kéèyàn tó máa rò wípé ọmọ ilé jọ́tọ̀ òun ilé ọ̀tà sí àbílẹ̀ òní ta sí ńlẹ́bi jẹ́ wípé ntọ́lọ̀ ń kọ́ wa ń bí tọ́fẹ́ jẹ́ àmú gbogbo àwọn wá bí lónìí ó ní wípé bíyàwó wa bó ṣe wulẹ̀ kó jẹ́ olówó tó olólùfẹ́ rẹ tó kó jẹ́ bíbí rẹ tó kó jẹ́ lọ́fà rẹ tó kó jẹ́ gbogbo kọ̀tẹ́ bá máa pẹ̀lú ayé lé má fẹ́ràn rẹ̀ jọ lọ. bí ọmọ rẹ bó ṣe wulẹ̀ kó fẹ́ràn rẹ̀ tó kó láàánú rẹ̀ tó kífẹ̀ rẹ̀ kún ọlẹ́mi tó má nífẹ̀ẹ́ rẹ̀ tó ọlọ́run àtẹ̀sìn tó bá di bí ẹ̀sìn falasi tó bá di tọ́lọ́run falasi tó bá falasi jókòó rí búbọ̀ ṣe mọ̀ pé àwọn ẹlòmíín bẹ wọ́n jáde kó nu Islam obìnrin lọ́fà o ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ṣé obìnrin yọ àwọn èèyàn kan kó nu ẹ̀sìn àbí ọ̀yọ́ wọn kó tí wọn ò ṣe ká wọ́n láwọn nífẹ̀ẹ́ wọ́n wá gbé ìfẹ́ obìnrin lórí ìfẹ́ tọlọ. ìkànnì àwọn gómìnà tí wọ́n ti lọ ó ti wá wájú ọlọ́run ní ìsìn kí n dákọ rẹ̀ ajímọ̀bí gọ́fúnà ọ̀yọ́ tẹ́lẹ̀ tó débẹ̀ ìyàwó rẹ̀ nígbà tí ó fẹ́ òun interview tó yẹ fẹ́ ṣe láìpẹ́ ó dà pé ní rọ̀mọdọ́nù yìí náà kò tí ì pẹ́ rárá àwọn pépà sì gbé ìtàfíì yẹn lánàá ìjẹta ó ní kéńgbà tí ó fẹ́ òun kọ́ tẹ̀wọ̀n ó ní kí ló fi tán ó sọ wípé ṣé kátólíkì àbí nǹkan ló ló pera rẹ̀ fún un pé àjọ pa pásítọ̀ lòun ó ní torí kó ti mọ̀ wípé òun ò ní fẹ́ fẹ́ òun torí pé òun jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ àparọ́ fún un pé kristian lòun ọlá àwọn wa ń fẹ́ra wọn àwọn fẹ́ra wọn àwọn fẹ́ra wọn lọ ìsànkúra rẹ̀ ń kírísítẹ̀ fún ó ní títí títí títí títí tó fi wá dọjọ́ ìgbéyàwó àwọn ó ní kò jẹ́wọ́ kó ń gbé mùsùlùmí lọ ìsànkúra rẹ̀ ń kírísítẹ̀ náà ó ní ṣùgbọ́n gbà táwọn aṣèwé ẹ̀dẹ̀ tán tóun àti ẹwà nu mọ́tò táwọn ń padà lọ lé tó di pé òun kó lọ lé ẹ̀ wọ́n lọ́wọ́ sọ fún un pé jẹ́ ìṣòótọ́ fún mùsùlùmí ni mí o ṣùgbọ́n ọ̀rọ̀ kan ló interest mi bẹ̀ kó ló wá ń sọ fún òun níbẹ̀ wípé kó òun ó jọ òun òun ò ní fẹ́ fi Islam òun lẹ̀ ẹ wọ gan mùsùlùmí lòun o òun kàn parọ́ fún ọ láti ẹjọ́ ìnú ṣùgbọ́n kò ní wo òun kó òun fi Islam yẹn lẹ̀ kó dàkú àwọn ti fẹ́ ra tán báyìí ó ti di ìyàwó ṣùgbọ́n wọ́n wà ní pé christian ló pẹ̀lú ààrẹ fún mi ó di christian dàkú ìwọ náà lè máa ṣẹ̀sìn tiẹ̀ ṣùgbọ́n islam ni wọ́n máa ṣe ó tẹ̀ jẹ́ pé ọ̀sà apá púpọ̀ jàmá ṣùgbọ́n sáré kan gbà lọ́wọ́ ara rẹ̀ sọ́wọ́ àmọ́ kó wọn kú gbà tó kù ẹ yẹ rí pé ìyẹn pé gómìnà kan ti jẹ́ ńlẹ̀ Yorùbá yìí tó kọ́ mọ́ṣáláṣí tó kọ́ mọ́ṣáláṣí fúnra rẹ̀ sẹ́kì mọ́ṣáláṣí rẹ̀ tọ́kọ́ ní àlọ́sí òun kọ́ mọ́ṣáláṣí nìkan ó sì fi hàn pé mùsùlùmí lò ó sì gbẹ ẹlẹ́hà ṣiṣẹ́ ó tún fẹ́ ẹlẹ́hà ṣe píríncípà ẹlẹ́hà tó gojú ó ṣe píríncípà lọ́yọ̀ lásìkò rẹ̀ wọ́n àwọn ẹni tí wọ́n bá ń ṣe mítí wọn ni àkílẹ̀ ìtọ́sá bó yóò tó bá ṣàwádà gómìnà kọ́ máa wọ ẹlẹ́hà ní mítì kó sì jẹ́ kó sì promote ẹ̀ títí di principal secondary school kò wọ́n kọ́ ẹlẹ́hà ó ṣe díẹ̀ ń bẹ́ àbí ó ṣe díẹ̀ ń bẹ́ ẹ̀ dáhùn ó ṣe díẹ̀ ń bẹ́ ebi èèyàn náà lọ páàsì se ọ̀nà ọ̀sẹ̀ kan bẹ̀ sọ́sẹ̀ fi wéra wọn ó sì kílé mùsùlámù jù bá ń lọ ibo mọ́ṣáláṣí rẹ wá àbí olówó mọ́ṣáláṣí lọ́wọ́ ibo lọ́kọ̀ sí ibo state capital Ọ̀ṣun Òṣogbo sí ẹ̀jìn central mosque wọn state capital ó sì níye million million, mílíọ̀n jẹ́ fáwọn chọ́ọ̀chì ẹjá dì má bẹ́ẹ̀ nínú àmì aṣíwájì kún wà áwọ́lá àdì kún àdówà làkún ẹnìkan bẹ ní nàìjíríà yìí fọ́mà fọ́mà igbákejì pírẹsidẹ́ntì ṣùgbọ́n fọ́bìnrin tí èsì mùsùlùmí nílùú bí tí mo kọ̀yìn sí bíi ìgbà ni yẹn kú tán obìnrin yẹn ní pé àdéhùn tó wà láàrin òun àti ẹ̀ pé òun ó sì islam tó bá wà láyé ó sọ mọ́sálásí di church mọ́sálásí tó pọ̀ nígbà yìí ẹ̀ táwọn yẹn ti ń kírun ó láwọn yẹn gbọ́dọ̀ wá kírun bẹ́ẹ̀ ó lè yàn dà ó sì sọ di church bó lẹ́sìn yẹn sí sọ́ta ọkọ yẹn ní àbọ̀ ẹ̀ dáhùn tọ́ ìpín jẹ́ ká mọ̀ wípé àwọn kan nínú ìyàwó àwọn kan nínú ọmọ wọ́n jọ́ta wọ́n lè jọ́ta fún wa ọlọ́wọ̀n sọ wípé ká sọ wọ́n dọ̀ta ó ní ẹ ṣọ́ra fún ẹ wo bó ṣe pé wá kò sọ wípé ọ̀tá yín ni wọ́n èyí náà mú wọn lọ́ta ó ní ẹ ṣọ́ra fún fa láàrúhún ẹ ṣọ́ra fún ara ni ẹ ṣọ́ tẹ́ ẹ bá ti ṣọ́ra láyà tó rọ̀kọ́ máa ń dọ́là ìdáhàtàdá yìí tán bẹ́yìn bá ti mànà ẹni ó sọnù lè sọ yín nù mọ́ tọ́ bá wá rẹ̀ ní tó fẹ́ sọnù tí ń bẹ lábẹ́ rẹ̀ ọ wà máa sapá pé bò ní òṣè ní sọnù orí fífọ́ kọ́ lórí ológun orí bíbẹ̀ o kí ẹ ṣe tí ọ wà á dọ̀la ó ní àkùránì ti sọ pé ìyàwó lè jọta ńlẹ ó lè ní bọ́ ọ bá lè ó tún lé mi náà tó bá dé lẹ́yìn àyàfi tó bá kọlífà ìfún líle lókù kì í sọ orí bíbẹ́ lògùn orí fífọ́ ẹni orí ń fọ́ wa sọ pé ah orí yíwá ń dọ̀ọ́lá máa ń já sọ orí ń kalẹ̀ yóò bá gbádùn torí rẹ̀ ti sọ àbí ẹ̀ dáhùn tó bá rí bẹ́ẹ̀ ìnàmìnà síwájì kún wà áwúláàrí kún ọlọ́ni máa fún ìtumọ̀ rẹ̀ ni pé bóbìnrin bá ti wá ń bí bá ti ń gbé màrá bọ̀ tí bá ti lóun gbọ̀n kankan ń ta tó bá ti ní kinní kan lòun fẹ́ ṣe ó bọ̀ á máa gbé sórí òṣùwọ̀n pé ṣé ń tọ́ lọ́ọ́ fẹ́ ṣeun sọ́gbà tọ́lọ́run. ó tún máa wòye pé kí ni mótífù tó wà báyìí jẹ kódà nǹkan míì tó da obi a máa tìyàn sí tó bá mọ̀ pé èèyàn fẹ́ràn rẹ̀ kí n sì kó torí kó fẹ́ dénú àwọn ẹlòmíì máa ń dùn nígbà táwọn ìyàwó wọn àbí àbọ̀ ẹ̀fẹ́ yàwó mi ìnáwó yóò wá rògbé àkọ́dà ọmọbìnrin ní tó ń sọ pé kò fọ́ fẹ́ yàwó ojú rí orí tó ọgbà dáadáa nítorí tẹ̀lé yóò àwọn yóò yẹ wá wàlẹ́ òun náà òun náà sọ pé fẹ́ sọ ẹnìkan sọ bẹ́ẹ̀ mo wá ní a yìí náà lẹ sọ pé ní o mọ́sínà ní káfẹ́ o ní káfẹ́ mọ́túlé o mọ́túlé

ẹ bá fún yàn má rẹ̀ yẹn ronú sí ẹ̀yin náà ṣe yàpọ̀ yín wò tọ́lá jẹ ìyá gbígbà yóò tètè wá yarí pé òun ò sọ́bà òun ò sọ́bà nígbà wàhálà wọn pọ̀ tí wọn fún lọ́kànbalẹ̀ ló ó bẹ́ẹ̀ bá sí ẹ lọ ṣe òun ò sọ pé náà ṣe. ọ̀tá ń bẹ nínú ìyàwó ìtì máa sọ ọmọ bàbá ọkọ ìyàwó dọ̀tá ọlọ́nkọ làwà ń bẹ̀ ọlọ́nkọ wà látòbí rẹ̀ kọ́ làwà ń bẹ̀ ṣùgbọ́n lẹ́yìn náà ní a mọ́ lákèsì agbọ́dọ̀ mọ́ lákèsì bá a bá ń tọ́ ma akátọ́ ma pàkèsì ṣe ibi táwọn fẹsẹ̀ rẹ̀ lé nílé àbí tí ń lọ gbé mi wá láti pa pàápàá láyé eléyìí tá a wà yí ayé oníṣùkú dé tọ́mọ ilé jáde ńlé láàárọ̀ kí wà àti òbí rẹ̀ kí wọ́n fojú kanra wọn tí èdè ìrọ̀lẹ́ tí èdálẹ́ bàbá ọba ti ẹ̀ lọ ọmọ ọba ti ẹ̀ lọ kálù ẹ̀yọ́ ọmọ wa tí wọ́n máa jẹ́ káàkiri ẹ̀dá àwọn abì kan àwọn náà máa kọ́ rẹ̀ káàkiri níta ìṣe nínú ilé yín ìwà tá ìwò nínú ilé yín ọ̀rọ̀ tẹ́ ìsọ nínú ilé yín ọmọ yóò padà wá máa sọ yóò padà wá máa wò nínú ilé tí a rí pé nǹkan bẹ́ẹ̀ lọ́lọ́n fi ní fàṣídàrúhun ẹ máa ṣọ́ra fún wọn bẹ́ẹ̀ bá ti ń ṣe tọ́lọ́wọ̀n ẹ máa fà wọ́n sí bí wọ́n bá ti fẹ́ fà yín lọ bí tí ọ̀bá tọ́lọ́wọ̀n bá mú ẹ máa ká wọn lápákò ẹni tí ọ̀bá máa ráṣọ fóbìnrin tí ọ̀ máa ráṣọ fọ́mọ tó bá fìfẹ́ lásán bá wọn lò yóò ṣẹ̀ra rẹ̀ nìkan tí ò lákèsí tí ò fi tọ́lọ́run ṣáájú yóò ṣẹ̀ra rẹ̀ nìkan wọ́n á jọjọ sọ̀rẹ́ láyé wàláhì wọ́n sọ̀tà lálùkì àmà tí a mọ̀ kí yawma yafiru al-mar'u min akhihi wa ummihi wa abi wa sahibatihi wa bani ọlọ́run tó bá dọjọ́ àlùkì àmà ọmọ èdè ni ọmọ sá fún ọmọ ya rẹ̀ yóò rí bọ̀dé báyìí yóò mèrè yóò rí ya rẹ̀ yóò mèrè yóò rí bàbá rẹ̀ yóò bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kódà bàbá àtọmọ ọmọ sá fún àwọn nígbà wọn ò bá jọjọ ṣe tọlọ ṣùgbọ́n bàbá àti ìyá àtọmọ tí wọ́n bá ṣe tọlọ wàlẹ́dínà àmánú wàtàbà tí wọ́n lọ́nà ìyá tó wọ́n bí ìmáàní ọlọ́run láwọn tààrọ ọmọdé ọmọ wọn bá ti lè tẹ̀lé wọn lórí ìmáàní alhaqona bihim lọ́nà ìyá tààrùn àwọn ọmọ wọn á fi lé wọn bá wọn à ní sáfúnra wọn jọjọ wà pẹ̀lú ara wọn ni ẹ máa wo alukur'ani nígbà tó ka àwọn ànábì ọlọ́run ó ní wa min abaihim wa ikhwanihim wa dhurriyyatihim wa jitabaynahum wa hadaynahum ila siratin mustaqim ọlọ́ni nínú àwọn bàbá àwọn tá a pè lánàbì àwọn kan ń bẹ nínú wọn bí wọ́n ṣe jẹ́ ànábì ọlọ́ni bàbá wọn náà jẹ́ ṣé bẹ́ẹ̀ ni kan anabi wa ibrahim àti anabi ismail anabi ibrahim àti anabi ishaq anabi dawud àti anabi sulaiman bàbá àtọmọ ó ní wa ikhwanihi nínú àwọn tí wọ́n jọjọ jẹ́ brọ́dà síra wọn àtúgbà àwọn anabi dìde nù bíi musa àti haruna sẹ́rí kama wà tó lè yíya àti ihim nínú àwọn àrọ́mọdọ́mọ wọn anabi ibrahim bẹ́ẹ̀ bá tún kúrò lórí isaac ẹ bọ́ sórí yakub tẹ́ ẹ bá tún bọ̀ wáyé sálẹ̀ ẹ bọ́ yusuf tẹ bá ń bọ̀ sísàlẹ̀ ẹtù dórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ ọlọ́run tó ṣe wọn bẹ́ẹ̀ ó lọ níwájú tàbá iná hun àwọn aláṣà wọn lẹ́sà wáhàdá iná hun ìlà siratin mustaqim ọlọ́run ní àfi wọ́n mọ̀nà tọ́tọ́ aṣọ ọmọ ẹ bó ẹ ṣe bá ti lọ lọ́tọ̀ láyé náà lẹ́nu lọ lọ́tọ̀ láti àmú wà lọ́ọ̀yà àwọn máa ń kúrò ńlé nìsí tí wọ́n lọ tá a lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń gbẹ̀sí mi tí wọ́n sì wá ń tẹ̀jà àwọn òbí wọn tí wọ́n bá wálé bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ kódà tírù rẹ̀ ń bẹ tí ń bẹ lẹ́dẹ̀ẹ́ wáyé táwọn ọmọ sọ tí wọ́n sọ òbí wọn di kèfèrí ẹ̀dá kò torí ọlọ́run ọlọ́run ní nàmínú aṣíwájú kún wàhálà dé عدوا لكم فاحذروهم يشرع وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم ọlọ́run níbi wọn bá wá ṣe yìí tẹ́ ẹ̀ nítorí pé wọ́n ṣe kẹ́kọ̀ọ́ wọn lọ́mọ tẹ́ ẹ̀ nítorí pé wọ́n ṣe kẹ́kọ̀ọ́ wọn ẹ ń

ṣàánú wa bí ó ti máa lónìí nù iná tààlà kò lè ṣe é Ramadan ń lọ ń lọ ọlọ́njà arópin o ọdún ń bọ̀ ọlọ́njà sọdún ayọ̀ o ọlọ́run wọlá títóbi rẹ mọ́jà fìbànújẹ́ sọdún ọlọ́run wọlá títóbi rẹ àwa bẹ̀rẹ̀ já parí ẹ̀ mọ́jọ jẹ́ pé ọdún eléyìí tó kù tá a gbà mọ́ ni o ṣàánú wa jọ̀dọ̀ innaka ala kulli shay'in qadir ọ̀ya.